الحمد لله رب العالمين الحمد لله الذي جعل الإسلام عناية بالمهن والحرم وشهد أن لا إله إلا الله وحده لا شريك له وشهد أن محمدا عبده ورسوله القائل كان داود لا يأكل إلا من عمل يده صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد أدعوكم الله أبوا ọba àṣò ọba ẹ̀yìn ọba ọlọ́pẹ́ ọba olóore ọba alámọ̀tá ọpẹ́ ní fún ọlọ́run ọba wa ọba tó yẹ pé ó ṣe sínú Islam kí àwa mùsùlùmí ká pàtàkì iṣẹ́ ọwọ́ tàbí iṣẹ́ ìdé ipá máa fi jẹ ẹ̀mù àjẹ́rí pé ọ̀kan ṣoṣo ni ọlọ́run bá nínú ìjọsìn kò sọ́wọ́ kú fún àtúkà nẹ́bí Muhammad sallallahu alaihi wasallam ẹrùsàn ọlọ́run bá ní òjíṣẹ́ ọlọ́run bá ti ní pẹ̀lú ẹni tó sọ nínú ọ̀kan náà rẹ̀ báyìí pé ànẹ́bí Dawud alaihi salatu wassalam kò ní mú nǹkan kan lẹ́nu

ẹsì jẹ́ máa jẹ́ nínú sí ọwọ́ wa pàápàá jùlọ àwọn iṣẹ́ èyí tó ní àlùbáríkà nínú nínú àwọn iṣẹ́ onírànra èyí tó pé yóò máa mú owó wá fún wa èyí tí ò ní jẹ́ ká jẹ haram bákan torí pé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wọ́n sọ fún wa pé ma ba'atha Allahu nabiyyan illa ra'ada ghanam

ètò pé alukuran tó kó sínú alukuran tàlukuran kó sínú tí ń tọ́ka fún wa nípa sí àwọn ànẹ́bí ọlọ́run iṣẹ́ wọn onírin ara ni nínú wọn ni ànẹ́bí wa ní alayhi nínú wọn lọ́wà wa Nuh alayhi salatu wassalam káfíńtà

a máa báwọn yẹn sàgbàṣe tàbá ti ẹ̀wà mọ̀ kankan a mọ bó ṣe sàgbàṣe lọ́dọ̀ ọkùnrin rẹ̀ yẹn èyí tí àwọn mọ̀fàṣírí táwọn míì sọ pé nàbí ìlà ìṣàn àìbò ni ṣùgbọ́n tí wọ́n lẹ́rìí lórí ẹ̀ ọ̀rọ̀ tó gún gẹ́gẹ́ náà ni pé arákùnrin kan náà àwọn arákùnrin tó já nígbàtí ànábì wa Musa alayhi salatu tó sápò nílùú mọ́jíyàní tó sápò nílùú Misra nígbàtí fìràúnẹ̀ fẹ́ pa tó sádúsú lọ sí ìlú mọ́díyàní ó pàdé arákùnrin yìí ó sì sọ gbogbo bí ọ̀rọ̀ sẹ̀mí ayé rẹ̀ ti jẹ́ kó tó di arákùnrin yìí gbà sọ́dọ̀ tó sì bẹ̀rẹ̀ sí sọ fún pé orí dánú kí haka àtẹ́yìn àlà ọ̀kan nù wọn mo fẹ́ fẹ́ fún ọ léyìí tẹ́ pé ó ṣiṣẹ́ sí mi fún òdìdí ọdún mẹ́jọ fàáyìn àtúntà aṣọ fàmìnà ìndè ṣùgbọ́n tọ́bálẹ̀ ọ̀lọ́dún mẹ́wàá látọ̀dọ̀ rẹ̀ lélé yẹn ti wá ọdún mẹ́jọ gbáko ni wọ́n sáfẹ́ jọ fi ṣiṣẹ́ sí mi ṣùgbọ́n tọ́bálẹ̀ lọ́dún mẹ́wàá wọ̀mọ́ orí dání àṣùkọ àlẹ́ ìfẹ́ sì nira kí ṣàṣẹ́jì dún ní insha Allahu min as-salihin ó sì rí èmi náà ó bá èmi náà bọ́lọ́n bá bá fẹ́ pé nínú àwọn ènìyàn mọ̀ jẹ́ ó jẹ́ kí àwọn mọ̀fẹ̀sẹ̀rò kí wọ́n pè ní torí ìgbésí ayé tí wọ́n jọ gbé òun àti anabi wa Musa alayhi salatu wájà ìbẹ̀lẹ́ta ànábì Musa fẹ́ ìyàwó rẹ̀ lódodo ó fẹ́ ọmọ arákùnrin lódodo wà ó sì ṣiṣẹ́ sìn fòdìdì ọdún mẹ́wàá látara bẹ́ẹ̀ àríkà nẹ́bí wa Musa alìsàlátù ọ̀sàlám kìí sọ̀lẹ̀ bẹ́ẹ̀ náà nẹ́bí wa láì Zakariya nẹ́bí wa Zakariya alìsàlátù ọ̀sàlám òun náà ẹnìkan tó yẹ pé olùtapákó ni òun náà sì jẹ́ káfíńtà gẹ́gẹ́ bó ń sọ ọlọ́run bá ti pè é pé káánì Zakariya alìsàlám nìjàrọ̀ ànẹ́bí Zakariya káfíńtà ni ò gẹ́gbó ti wọnú sọ yìí muslim imam wa níwáwí wọ́n sàlàyé pé fi jawazu sana'i àdífì láfírí pé àtúnṣẹ̀tọ́ kéèyàn jẹ́ nìkẹ́tẹ́ pé yóò jọ ní sí ọwọ́ wà nẹ́nẹ́ jẹ́ arata láàtú ìtùlùmòrò bá jẹ́ jẹ́ lára sí ọwọ́ tó ta ni gẹ́gẹ́ bí àfáwà lẹ́wáwí yọ́n ti sọ níbi ṣẹ́rí àdéhìsì yìí bákan náà àfá alhakim anìsàbò àwọn èèyàn sọ́nà mùsẹ́dákẹ́ wọn pẹ̀lú sánẹ́dì wọn wọ́n gbà alọ́sọ̀dà àfá abúlábìnà bá nígbàtí abúlábìnà bá sì sọ báyìí pé ẹ̀rí ànẹ́bí wa dáúdà alẹ́sọ́lá ẹnìkan ni tó fi pé alágbẹ̀dẹ ni bẹ́ẹ̀ ni ádámà náà àníbíwá Adam, òun náà jẹ́ àgbẹ̀ olùdákóní ọ̀kánà núhù ní jẹ́rọ nígbàtí ànábì núhù tó jẹ́ káfíńtà ọ̀kánà ìdẹ̀rísù kọ́ yá apá nígbàtí ànábì ìdẹ̀rísù tóhun jẹ́ télọ̀ ọ̀kánà múta rọ̀ àyà nígbàtí ànábì wa músa tó jẹ́ olùdárinjẹ̀

àwọn tá a jẹ́ òsàn ọlọ́run àwọn ànẹ́bì tó gbé ànẹ́bì hànú làwọn yìí àwọn òjíṣẹ́ náà àwọn òjíṣẹ́ ni ọlọ́run ọba kò ṣe wọ́n ní òjíṣẹ́ lásán bí kò ṣe pé ó ṣe wọ́n ní ẹni tó yẹ pé wọ́n níṣẹ́ lọ́wọ́ èyí tó ṣe pé ya ìṣúná alákàṣìbí ha tí wọ́n fi ń wájẹ ẹ̀mú wọn tí wọ́n fi ń gbé gbèsè ayé rọrùn kò ṣe wọ́n lẹ́ni tó yẹ pé ń tọrọ lọ́dọ̀ àwọn ọmọlẹ́yìn wọn àwọn tá jẹ́ òsàn ọlọ́run kéyìn oníṣẹ́ lọ́wọ́ ètò ètò yóò máa mú ìjẹ ọ̀mú wá ní rọrùn inú nǹkan tó ṣe pé a ṣe lọ́rùn ẹ̀yẹ̀ fún àlè òun mọ̀yí ni tolórí tẹlẹ́mù lọ́gbọ́dọ̀ ní ọ̀nà tí ó fi máa rí ìjẹ ẹmu níbẹ̀ ẹ̀kọ́ ìrọ̀ ẹni bẹ́ẹ̀ sọ̀rọ̀ wọ́n lè fún wọ́n sì lè má fún ìrọ̀ ẹni bẹ́ẹ̀ èmi ní tìjú ìrọ̀ ẹni bẹ́ẹ̀ jẹ́ nìkan tó yẹ pé ojú kòkòrò irú ẹni bẹ́ẹ̀ ẹni tí ọba níṣẹ́ lọ́wọ́ yóò jẹni tó fi pé ẹni tí ọba ti fún èpè ní ọmọ àwọn àwọ̀ta jẹ́ òṣàn ọlọ́run ká lè bá mọ̀ pé túláàsì ní kéèyàn oníṣẹ́ lọ́wọ́ báyìí yóò kéèyàn orí tó báyìí yóò kéèyàn dàgbà tó báyìí yóò kéèyàn kéré tó báyìí yóò kéèyàn tí ń rí ó máa ti rí jẹun àfáwà ọmọ ajúrọ̀ ọgbàdí ìsìnkẹwàá ó ní kí arákùnrin kan òun lọ́mà jẹ́ nìkan tẹ́ pé ó rìn níbi tí ànẹ́bí Muhammad sallallahu alaihi wa sallam sàábí ànẹ́bí fàwáhà ashabu nàbí sallallahu alaihi wa bí jẹ́tìhì wọ̀nàṣàtìhì má àjẹbẹ̀ hàn àwọn sàábí ànẹ́bí sallallahu alaihi wọ́n wá rí arákùnrin náà wọ́n rí ha eni ni èyàn làwọ̀ ẹ̀dẹ́ tó yìí fàkọ́ọ̀lù wọ́n bá sọ báyìí pé ya Rasulullah ìlú ń sọ ọlọ́run ọba ò law kana hadha fi sabilillah bárakù yìí ṣe jẹ́ nìkan tó dùn wò tó ní bọ́dì yìí tó bá lọ fi jagun sójú ọlọ́run ọba ní bóò ní ọba ṣe tọ́mọ ní òtí lè wájẹ̀ mú fún rẹ̀ iná ló torí ẹ̀ jáde ihun tó torí ẹ̀ jáde yẹn náà ọ jáde sójú ọ̀nà ọlọ́wọ̀n ọ̀bàdì ò wàlẹ̀ kọ́rọ̀jà yọ́ sí ara àbàwáìní ṣèyíkẹ́yìní kẹbìráìní ó wà ọba náà wà ní ká náà kọ́rọ̀jà yọ́ sí ara náà yàyìn fòhà ọwọ́ fi sabilillah tó bá jẹ́ kóhun náà lọ́jáde fúnra rẹ̀ pé ní ìsáfẹ́ jẹ haram mọ gbọ́dọ̀ jẹ́ nìkan tó pé ń jẹ nínú lọ́nà halal èyí tó fi pé kò ní jọ máa tọrọ ọ jáde sójú ọ̀nà ọlọ́run ọba ni o àti ìsì ló já mọ̀ pé ẹni yóò tó bá wá jẹ lọ àti abẹ́kọ́ wà lójú ọ̀nà ọlọ́run ọba náà ni kọ́ má bàa jẹ haram ṣùgbọ́n nàbí Muhammad sallallahu wá sọ nípa ìpè wà ń ká nà ẹ̀kọ́ ọ̀rọ̀ jàrìyà wàtàfáàkùrán ọwà fi tẹ̀bí lè ṣẹ̀tàn ṣùgbọ́n bá pẹ́ jíjáde tó jáde tẹ́rí tó sígbọ́lẹ̀ yìí táwọ̀ rẹ̀ ń tẹ́ yìí ìjáde tó jáde jáde fi àárín mi ni ìjáde fáàrí lọ́jáde ìjáde táǹkù táǹkù ni lọ́jáde ọ̀fin wájẹ́ ẹ̀mú irú ẹni bẹ́ẹ̀ ọjáde níjáde ìtẹ̀lé lè ṣẹ̀tàn ọjáde sójú ọ̀nà ọlọ́run ọjáde sójú ọ̀nà èṣù afa àtọ̀bọ̀rá ló gbé àdìsí náà jáde tí afa àlùbá ń tèbà jẹ́ ló ń tẹ̀ tí àdìsí náà já àwọn tá a jẹ́ òsàn ọlọ́run eléyìí ni ìṣesí èyí tó fẹ́ pé àwọn sàájú Muhammad sallallahu alaihi wasallam àwọn ọmọ àjẹ́wò náà jà ń sọ àwọn náà jẹ́ nìkan tó pé wọ́n níṣẹ́ lọ́wọ́ àwa náà gbọ́dọ̀ jẹ́ nìkan tá níṣẹ́ lọ́wọ́ tá sunna bó ti wà nù sunna nù

tó ti pé àwọn tí wọ́n bá gé alìjẹ̀zá tí wọ́n bá gé nígé pé ẹjá tuntun tà fáwọn míì àwọn ọlọ́ọ̀rà àwọn máa tún tà àrínú wọn tó jẹ́ bẹ́ẹ̀ àtínú wọn tó jẹ́ alìjẹ̀zá àwọn tó ti pé alápàtàlá ńlá iná làwọn jẹ́ wọ́n dá máa lù mọ́lẹ̀ àwọn máa tà ní púpọ̀ nígbà tí àwọn kí máa lọ́ọ́rà lọ wọn táwọn máa tà ní kéékèèké bákanáà àwọn sàábí ànẹ́bì arínú wọn tọ́jà alẹ́ hajjaj àwọn tọ́jà lágbẹ̀dẹ̀ ń bẹ́nu wọn pọ̀lọ́kọ̀ yá ara wọn tẹ́ lọ nú wọn o bẹ́ẹ̀ lára wọn ní já ara wọn káfíńtà nú wọn ara wọn hajjá ara wọn tó yẹ pé wọ́n ń ṣèdégò fáwọn èèyàn wọ́n fi ń rí jẹ̀mú wọlé fọlẹ́ bẹ́ẹ̀ lára gbẹ́ o wọlé bàná a sì ráwọn tó yẹ pé mọlémọlé ni wọ́n bíríkìlà ni wọ́n jẹ́wọ́ sọ yáadẹ́

àwọn tó yẹ pé wọ́n jẹ́ bíkà ní tí yẹ pé wọn a máa ta bẹ́ẹ̀dì làwọn ń tà nínú àwọn tàbí ànẹ́bí Muhammad sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ láàrin àwọn fàlá àwọn tó yẹ pé fárífárí làwọn gẹ̀rígẹ̀rí wọ́n jẹ́ onírìnrìn làwọn tàbí ànẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam níbi iṣẹ́ ọwọ́ wọn tàdédé rí bẹ́ẹ̀ o ayé ọlọ́wọ̀n ọba ni wọ́n tẹ̀lé ayé wo ni ìyẹn náà ní Suratul Qasas ayé 77 Quran 25 77 ọlọ́wọ̀n ọba ní pé wọ́n fi tẹ́gi tí ma àtàkà lọ́hùn dára lè àkhírà tàpá ń tètè ìhun tó epo dé bá jẹ́ gbèrè alùkìyàmà wọ́n lè sáńsá ní sí ìbákàmìlẹ̀ júnìyà sì má gbàgbé ìpín tiẹ̀ náà lórílẹ̀ ayé má gbàgbé ìpín tiẹ̀ lórílẹ̀ ayé yìí òun làwọn sàábì ànábì Muhammad sallallahu alayhi wa sallam ni wọ́n ti ẹni tó pé wọ́n níṣẹ́ lọ́wọ́ tí wọ́n àwọn alájẹ́ nìkan tó yẹ pé atẹ ilẹ̀ fún yín mámùsùn fi mọ̀nà ìkéde à gbogbo omi kílẹ̀ bá dé ẹ̀rìn lọ́bẹ̀ gbogbo omi bá fẹ́ dé lórílẹ̀ lẹ́lọ́ ọkùnrin omi ríṣkè iná àríṣìkì ilẹ̀ ẹ̀jẹ̀ ń bẹ́ẹ̀ ẹwà bí àríṣìkì ó ti jáde fún yín nínú ilẹ̀ bẹ́bá ti lọ́gbọ́n kẹmọ̀ pé àdọ̀rọ̀ ọlọ́run bá ní gbogbo yán padà sí àwọn àyà yìí làwọn sàábẹ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam iná wọn múlò kọwàtà jẹ́ òsàn ọlọ́run ẹjá lọ́mọ́ pé al-amalu wasilatu li kasbi rizq min kajli yadi kéèyàn níṣẹ́ lọ́wọ́ ọ̀nà àbáyọlì tí ẹ̀ bá ń wá ìsìkí ẹni tí ń tọrọ pé fọ́lọ́wọ́n bó sóhun lólówó ṣùgbọ́n kò ṣiṣẹ́ kankan ọ̀tẹ̀ra rẹ̀ jẹ́ ní o ẹni tí ń tọrọ pé bó sóhun lọ́lọ́lá

fàkọ́ọ̀lọ̀ sọ́lọ́lọ́ ọ̀dẹ̀ òṣèlú àníbi sọ pé àmọ́lò rọ́jò lè bè yẹ́dẹ̀ kí ẹrúsàn ọlọ́run ọba kọ́ máa ṣiṣẹ́ kọ́ máa fọ́ ara rẹ̀ ṣiṣẹ́ kọ́ máa fi wájẹ́ ẹmu ọ̀kúlù pẹ̀yí ayímọ̀búrú àti gbogbo káràkátà tí yẹn bá dáwọ́lé tó gbé káràkátà náà káràkátà tó dáa ni a nínú àwọn atúyàbùlẹ̀ kẹsìbì hakim iná ẹ̀ lọ gbé àdìsí náà jáde inú mùsùlẹ́dàkì tí àfáwà Albani tó sì bá jẹ́ ló ń tẹ̀ pẹ̀lú pé òun àti ìmáàmù Táàrí tí wọ́n lọ lálàáfíà bẹ́ẹ̀ lórí tòótọ́ àfáwà Zubair ibn Awwam ó gbà lọ́tọ̀dà Nábì Muhammad sallallahu kọwaa lọ igi ìṣẹ́pẹ́ kọwa gbé sí aláàzọ́rì ó rẹ̀ fọ̀yẹ̀ bí àhà ó sì lọ tàá fọ̀yẹ̀ kúfù lọ́hù bí ha àwọ̀jì à léyìn tó ṣe pé ni ó fi wá ojú rí ọlọ́run ọba tọ́lọ́run bó fi sojú rẹ̀ ní tútù tí ò ní máa tọrọ ńlá irú ẹni bẹ́ẹ̀ lóore fún ẹni jùkọ́ máa lọ tọrọ wọ́n fún ní o àbí wọ́n ti ẹ̀kọ́ fún èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gbé ẹ̀wù rẹ̀ wọ̀ lónìí tó ṣe pé ẹlòmíràn wá ètò ajáàmù fún rẹ̀ apá wà ń bẹ ẹsẹ̀ wà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́rùn wà ń gbogbo ni ó pè é yóò sì lálàáfíà dáadáa ṣùgbọ́n ní ti ni wọ́n máa tọrọ kó tó jẹ tí wọ́n bá fún ní ní ọba rí pé àṣìṣẹ́ kan náà iṣẹ́ tí èèyàn máa tọrọ tí wọ́n bá kó jọ fóun ọ̀nà àbáyọ ni àti wá ń gbọ́ láwùjọ lónìí ipẹ́ ni tí ń tọrọ òun náà máa dẹni tí ń ralẹ̀ ẹni tí ń tọrọ òun náà máa dẹni tí ń kọ́lé ẹni tí ń tọrọ òun náà máa dẹni ọkọ́lé ẹni tí ń tọrọ òun náà máa dẹni tí ó gbé ń fún ìyẹ̀dílé táwọn kò ní mọ̀ pé iṣẹ́ ẹkú iná lòun ṣe alẹ́bíwá muhammad sallallahu alaihi wasallam ó gbégun fúrú sẹ́bẹ̀ nípa pé kéèyàn máa tọrọ kó tó di pé yọ jẹ yóò mú iṣẹ́ kan ní pé tí ẹ bá ṣe pọ́nà bá há pátápátá fún yàn tọ́nà díyányá iná ni ó tó di pé rúrẹ̀ ọ wáyé téèyàn sì lọ bá rẹ̀ níbi téèyàn ti lè rí tẹ́sẹ̀ bí ẹni ó sì rìn àjò tówó dá lọ́wọ́ ẹ̀ bóyá àwọn olè wọn gbowó lọ́wọ́ rẹ̀ ni tàbí bí ti ẹ ń lọ owó sọnù mọ́ lọ́wọ́ tàbí ibi títí ń lọ ọmọ pé yóò jìnà tó iye owó tó ń mú lọ́wọ́ owó padà tẹmọ lọ́wọ́ tàbẹ́ni títí ń wá lọ ọ̀padà mọ̀nàmọ́ ọ̀padà di kó ní bùkátà sí owó kún owó tí débi ń bọ̀ wá padà tọ́ba pé lórí yìí bá fi ṣe bẹ́ẹ̀ à ń iṣẹ́ ẹbú ní ṣe o iṣẹ́ tí ọ̀dá ìbáyé kanú ni iṣẹ́ tó ṣe pé èèyàn gbọ́dọ̀ sọ̀rọ̀ rẹ̀ pé kọ́mọ ó dé báyẹn ń bẹ̀ ni ṣùgbọ́n táwọn yẹn sọ di agbádá lónìí tí wọ́n fi ń jẹun àwọn tá a jẹ́ òsàn ọlọ́run àfa ọmọ ọmọ kọ̀tọ̀ wọ́n sọ ọ̀kan nínú rẹ̀ wọ́n ní tí máa ń sọ wọ́n ní wọ́n sọ pé yín ni ìlà àrà ọ̀rọ̀ jùlá fàyọ̀ jíbo ni a ah, ti ń bá rí ọkùnrin míì a sì ṣe mí lẹ́mọ̀ ó ṣe rí tí ń bá rí pé ah, ah, ọkùnrin ọlọ́run bá dá tó báyìí ṣùgbọ́n fa akó gbólóhùn tèmi ọ sọ náà pé dáhùn hírfà sọ́sà níṣẹ́ lọ́wọ́ títí wá jẹ mú fàyín kọ́ọ̀lù là tí wọ́n bá jà ó ti wá da tó yẹ jẹ́mọ̀ pé kò níṣẹ́ títí ń jẹun o sákọ̀tọ̀ mi náà ni a níṣe ní fojú búwò pé àti èèyàn lásán ni èèyàn yẹyẹ èèyàn tí ò nítumọ̀ èèyàn kéèyàn lélẹ́yìí nígbà tó bá ti jẹ́ bẹ́ẹ̀ àwa náà gbọ́dọ̀ kọ́ lẹ́kọ̀ọ́ nípa pé àti kéèyàn má ní iṣẹ́ lọ́wọ́ àti nǹkan tó ni gbogbo iṣẹ́ iná ìlàlùbáríkà sí ń ọ wà lọ́wọ́ bí yẹn bá ti tọrọ ìbùkún lọ́dọ̀ ọlọ́run ọba ń bẹ̀ àwọn gbogbo ìgbà yóò àwọn ipá bá ń ṣe tó fi rí ìjẹ́ ẹmú ẹja máa tí ọlọ́run ń bẹ̀ lára pálùbáríkà máa ń wọ̀ ni nígbà bá jẹ́ nìkan pé ọba pẹ̀lú a bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú bismillah nígbà tá a bá parí iṣẹ́ náà a parí rẹ̀ pẹ̀lú gbólóhùn alhamdulillah àlùbáríkà ọmọ àgùnṣẹ́ náà pẹ̀lú yọ̀ǹda ọlọ́run iṣẹ́ tá a bá ń ṣe tọ́ba ìṣe jẹ́ pé bóyá àfi àbò sí àfi máa gbó lọ́wọ́ àwọn èèyàn tàbí ìrẹ́ jẹ́ àfi máa gbó lọ́wọ́ àwọn a sì jẹ́ nìkan pé pẹ̀lú ìdùnnú iná láti máa ṣe àfá muhammadu musiri wọ́n ròyìn ọ̀rọ̀ tí wọ́n náà wọ́n ní pé ìdá àtàhù rajulu minal arab tẹ́nì kẹbá bá wọn náà ọlọ́bá fàkọ́ọ́lẹ́lá wọ́n ní muhammadu musiri náà sọ báyìí pé máa lákàlá tẹ́jìrú kí ló sí ọ́ tí wọ́n ní ọmọ ṣòwò kí ló sí ọ́tọ̀ lówó tó ọmọ ṣòwò ó fi lè máa rí jẹ́ mú torí pé ọlọ́run bọba àlékẹ́ ọlá ó nífẹ̀ẹ́ sí òwò púpọ̀ jù débi pé ó sọ náà lùkùránì pé òun nífẹ̀ẹ́ sí káràkátà púpọ̀ wọ́n ní pé tí àfa Muhammadu Sirin bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ yìí yọ wá rin àwọn èèyàn lè àwọn lábá létí pé káàní Abubakar tajiran Quraysh táàbà sọ pé yẹn lọ́lájú nínú Islam yìí lẹ́yìn ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Abubakar ni olùṣòwò ní nínú àwọn Quraysh olùṣòwò ní nínú àwọn Quraysh wọ́n ní àfa Abubakar ó ṣòwò títí ṣòwò títí ṣòwò títí lọ́jọ́ tí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam fàyé lẹ̀ tí wọ́n rí pé ó ń sọ ọlọ́run bá jáde látojú wíńdò rẹ̀ tó sì rẹ́rìn sí wọn músẹ́ tínú wọn dùn pé alhamdulillah àfà ọgbà okòwò rẹ̀ lọ́ni Muhammad sallallahu alaihi wasallam kò dé bá àfà ọgbà pè nílé ìpadàbọ̀ rẹ̀ padà ni wọ́n ń sọ fún bó ó tó di pé ọwọ́ yàrá ìyàwó Aisha níjọ́ náà léyìí tí ìtẹ̀táwa náà ti mọ̀ kò síbi tá a bá kiri lọ ju pé ọ wá ètò ajáàmù ọwọ́ àlọ́ ni olùṣòwò ńlá ni débi pé wọ́n nígbà tó gba ìlàáfà àfáwà Umaru lọ gbá lọ́wọ́ Abubakar Abubakar lóhun ò ní gbá o a ní ajáàmù òun ò ní sílẹ̀ òun sì máa tó di pé rárá ó ti dẹ́ndín darí àwa mùsùlùmí ìwọ̀ tọ́lọ́run bá gbọ́kọ ọlọ́run yìí ó lágbára ju pé o tún máa lọ́ máa ṣòwò lọ àwọn láàfà ọmọ rúdá àmú títí títí títí àfìgbà tó tó pe àwọn àgbààgbà sàábélé àfààgbà kè lórí kó tó di pé àfààgbà ó fi òwò rẹ̀ tí ń ṣe ọ̀padà dípò fìílẹ̀ bíbẹ̀ ẹ̀kọ́ wọ́n ní àfààgbà tí ọmọ àfẹ́ fìílẹ̀ látara pé ó wò pé kó wọn máa jẹ́ pé látara atara bẹ̀ ni kó wọn ti máa jẹ kó wọn ti máa mú kìí ṣe owó gbogbo òlú ni kó wọn ti máa jẹ ń bẹ́ẹ̀ ṣùgbọ́n gbà tí wọ́n rí pé báyìí ó kágbá tí ọ lágbára tó kò lè lágbára tó ànábì Muhammad sallallahu alaihi wasallam nípa ìdarí gbogbo mùsùlùmí yẹnyẹn tó bá tún wá fi ara àátá ó tún fi kún owó títí ó tún fi kún ó ti ṣe kọ́lọ̀ mẹ́hẹ̀ ó jẹ́ kí wọ́n ní àfa àbátú padà tó fi ṣe Muhammad sallallahu alaihi wasallam tó ń sọ ọlọ́run bá bá tẹ́gbàjáre àwọn tí ò lówó lọ́wọ́ ìṣe lójú ọmọ wá ti àwọn pé ha kí làwa ní ọwọ́ ayọ̀ báyìí o kí làwa ní ọwọ́ ayọ̀ báyìí o débi pé àfáà bí mọ̀sẹ̀ ó di àlẹ̀bádérí ọ sàlàyé ọ̀rọ̀ kan fún wa ó ní káàna rasulullah sallallahu alaihi wasallam ya múrò nabi sadaqa ó ń sọ náà bá àní rí nínú wa yìí àní rí kó ní ìkẹta lọ́wọ́ tí ó fi ṣe sàárà tó ń fi yọ jáka tàbí tí ó fi yọ zaka àtà yàntọ́lẹ̀ kò ìlà so ìtìjú yóò wá bá nínú wa yóò igi yóò gbé sọ́rùn yóò lọ tà lọ́jà fọ̀yẹ̀jí ìhùbìlìmọ́d fọ̀yọ̀ǹpé látàkọ́ tagi yìí òun náà fi rówó ń bẹ́ẹ̀ yóò mú oúnjẹ tó tó múdù kan òun ní ọwá fún àlẹ́bíwà Muhammad sallallahu alaihi wasallam débi pé àfáà bí mọ̀sán ó ní pé wà ní ìlà ààrin fòlìyàwó rajulan lahu mi'atu alif ma kana lahu yawmaidin dirham débi pó ní tí ń sọ bí n bá ń sọ̀rọ̀ rẹ̀ yìí ìyẹn ìgbà tí ń sọ àdíṣe yìí ó ní pé èmi máa mọ àwọn èèyàn lónìí tó ṣe pé ìwọ̀n tó tó 100,000 bóyá ń ta lè pè ní 100,000 náírà káwí bẹ́ẹ̀ ó sì wà lọ́wọ́ rẹ̀ lónìí ṣùgbọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣáájú rí ẹjẹ́ mọ̀ pé ohun tó tó wọ́n ọkọ̀ òní sí lápò rẹ̀ rárá ti wùlẹ̀ ọmọ ṣùgbọ́n látara pé ah èmi náà sáfẹ́ wá jẹ mú èmi náà sáfẹ́ wá jẹ mú látara wá jẹ mú yìí tálẹ̀ bí bá pé pé pé ká ti sàárà èmi ní o lè fi ní ohun tí ń fi ilẹ̀ àfáà bí wọ́n ti sọ pé òun fọlọ́run bá búra òun mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí tó ṣe pọ́lọ́n bá padà bùkún tí wọ́n ní ohun tó tó mí àtọ̀ alifin dìínà ṣùgbọ́n tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣáájú wọn ò ní díríàmù kan lọ́wọ́ wọn ò ní wọn náírà lọ́wọ́ tẹ́lẹ̀ ṣe pé yóò sọ pé èmi mo lé nínú àwọn sàábì ànábì Muhammad sallallahu alaihi wasallam àtàjẹ́ òsàn ọlọ́run kájẹ́ nìkan tó ipá máa ṣiṣẹ́ àwa náà máa rí ètò ájẹ́mú á sì lè wa Muhammad sallallahu alaihi wasallam ṣùgbọ́n kí wọ́n wà ní kò iṣẹ́ tó yẹ pé yọ́ máa tọrọ tí ọba tọrọ láwọn yóò tó fún irú ẹni bẹ́ẹ̀ tí ọba kábùkùn lónìí àbùkùn pọ̀ wá lọ́la tí irú ẹni bí ọba kábùkùn lónìí yọ́ kábùkùn lọ́la ẹni tó ṣe pé kọ̀wá ìtọ́ ajé ámú inú nǹkan tọ́lọ́ ọba yọ́nú sí ni inú nǹkan tí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó pèpè rẹ̀ fún àlè òmọ̀ yìí ni ìwájẹ mú ọ̀rin yẹn fún wa fún àlè òmọ̀ yìí káwọ́ ohun tá jẹ táàmù léyìí tó ṣe pé yóò jẹ ọ̀nà halal àwọn belong gbogbo ibi tẹ́nì kọ̀ọ̀kan wa táà ti ń mu kọ́lọ̀ bọ́ba lè kí ọlá kò fi àlùbáríkà الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أدعوكم الله أتكذب فان محمد صلى الله عليه وسلم كاتب قال على أصحابه àti gbogbo àwọn mùsùlùmí lápá òtó fìdí ọjọ́ ẹ̀sìn lẹ́yìn eléyìí a ní káwọ́ jẹ ẹmu èyí tó fi pé àwa ní òfin máa ní owó lọ́wọ́ àwọn nǹkan tí ń bọ̀ wáyìí a gbọ́dọ̀ mójútó alákọ̀ọ́kọ́

kéèyàn jẹ́ nìkan tó pé yọ́lọ́ ọpọlọpọ ọ̀pọ̀lọpọ̀ wà láà mójútó nínú àwọn tẹ́sùn bí ẹ̀ka mójútó ni okú ọdẹ ń bẹ́ẹ̀lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wà láà mójútó nínú àwọn tẹ́sùn jẹ́ pé mójútó dáadáa ni pàápàá jùlọ láwùjọ wà yìí èèyàn nílò okú ọdẹ ọwọ́ àjẹ́ pé yọ́ bọ̀ wá ló tọba ti kẹ́kọ̀ọ́ nípa pé ẹran olóhun gbọ́dọ̀ pa ẹran olójẹ́ ọ̀nà ọjẹ́ halal ẹran olójẹ́ haram nínú àwọn tẹ́tọ́ já ní tó ìpọ̀pọ̀lọpọ̀ wa à mójútó láwùjọ yìí àwátá ìjẹ́ mùsùlùmí lágbọ́dọ̀ bá wọn yẹn mójútó jùlọ àwọn ẹran tó jẹ ẹran ẹgbó yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ni wọ́n rà nílé oúnjẹ tó sì jẹ́ pé ẹni tí mùsùlùmí lọ pa á ṣùgbọ́n tó bẹ́ jẹ́ pé ògúdéjì ṣẹ̀gbódéjì ifá iye wọn iná ẹ̀ lọ́bá pa èèwọ̀ ni àgbọ̀dọ̀ jẹ́ láwọn olùmọ̀ fi máa sàlàyé fún wa tí wọ́n bá béèrè nípa pé ẹ dákun ẹran ẹ̀gbẹ́ ta lè jẹ́ tẹ́ bá rí olùmọ̀ tó bá pé lá ẹ gbọ́dọ̀ jẹ́ òun ti kákò yàwó lórí rẹ̀ ni látara páwùjọ wa yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́ pé wọ́n jẹ́ ọlọ́dẹ abọ̀gún ní ọ̀pọ̀lọpọ̀ wọn ṣùgbọ́n ta bá rí mùsùlùmí tí ń lo ọkọ̀ ọdẹ títí ń pa àwọn ẹran yìí ẹran yìí ó ti jíjẹ bí ní ìlà ìtàhàlà torí pé òun ò ní pa láì má jà pọ̀ ọlọ́run ọba sí àwọn àtàjẹ́ ó san ọlọ́run nínú àwọn ohun tó pé tí ìyàn bẹ́ẹ̀ ti mójútó nínú àwọn tí ọwọ́ wa èyí tàà tí ń rówó ọlọ́run bọba lè ti ayọ́bá ẹ̀ fi àgbáríkà sí òun náà ni àdúà gbogbo sẹ́tà ń ṣe yẹn ọ̀yọ́ àdó alẹ́ o lóòrèkóòrè ní ìgbàkúgbà àgbọ́dọ̀ jẹ́ oṣù àti gbọ́dọ̀ jẹ́ ọ̀rẹ̀ wá bá a bá jèrè àgbọ̀dọ̀ fàdó alẹ́ bá a jèrè àgbọ̀dọ̀ fàdó alẹ́ bá a jẹ́ nìkan tó pé òkúta bá wa níbi iṣẹ́ tà ṣe àgbọ̀dọ̀ fàdó alẹ́ o bọ́nẹ̀ bá sí fún wa àgbọ̀dọ̀ fàdó alẹ́ agbọ́dọ̀ máa sàdúrà lórí iṣẹ́ tà ń ṣe yẹn tálùbà ìbúra olè bá gùn torí pé tàbá máa sàdúrà a lè máa rówó bẹ́ẹ̀ tó tọ́ ṣùgbọ́n bí máa lọ ó lè jẹ́ pé bí tó ṣe pé inú tiwa lè má tún sí a lè máa fi wàárẹ̀ a lè máa fi wà ìsà a lè máa fi lọ fi ṣeun pé kò ti ẹ̀yọ́ lọ́wọ́n ọba nínú ṣùgbọ́n látara àdúrà a máa ṣe kòǹgẹ́ ohun tọ́yọ́ lọ́wọ́n ọba nú láti lò síbẹ̀ ẹlẹ́ẹ̀kẹta òun náà ni kí yan jìnà sí ẹrọ pípa o gbogbo sẹ́tà bá ń ṣe tá ń rí ìjẹ òun bẹ́ẹ̀ ká jìnà sí ẹrọ pípa ìrọ pípa tọ́ba ìpẹ́ náà là ń pa làá fi ń rí owó yẹn kó jọ ká mọ̀ pé hmm, ó léwu púpọ̀ torí pé ọlọ́run bá sọ pé fàwáyé lónìí ìyáwó ma ilé ilé mọ̀ kàtẹ̀lẹ̀ ìgbéjìnà sí kí ọlọ́run ọba lọ́jọ́ gbéra ṣe yáàmà kọ ma bá àwọn òkò rèèyàn a gbọ́dọ̀ jìnà sí irọ́ pípa a sì gbọ́dọ̀ jìnà sí àbòsí ṣíṣe níbi ètò ajé àmú wa tá a bá ti jìnà sí ó dájú pé iṣẹ́ tàǹsẹ̀ náà àlùbáíkò ogun pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run lórí ohun títà àti ń rí jẹmu yẹn àwọn èyí tó bá jẹmọ́ ẹ̀kọ́ ẹ̀sìn níbẹ̀ ká béèrè ohun tó yẹ ká béèrè ń bẹ̀ ká béèrè pé ẹ̀dàkùn bò ní ti ṣe léyìí ẹ̀dàkùn sálámọ̀ rí gaba dé lórí ayéhun tẹ́ sì ń ṣe yìí kí ni ìdájọ́ ẹ̀sìn lórí ẹ̀ ká má fi àwọn olùmọ́lẹ̀ àwọn olùmọ́ wa ká béèrè ọ̀rọ̀ wọn nípa rẹ̀ àwọn tá a jẹ́ òṣìṣẹ́ ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ibi táwọn yẹn tí wọ́n ń rówó lónìí tó ṣe pé ó tinú lójú púpọ̀ nínú rẹ̀ tó lágbára jù lónìí òun náà lọ́nà ìyàwó wá o ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ tó jẹ́ pé ọ̀nà ìyàwó ni wọ́n ti ń rí owó lónìí wọ́n a máa pè kan níyàwó lásán wọ́n a sì máa pè mí níyàwó plus kò sí ìtọ́ da nínú méjèèjì ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ àwọn ọ̀dọ́ iná wọn ti kira wọn bọ oko ìyàwó yìí púpọ̀ tó wá jẹ́ pé ó ti wọnú ìlú wa yìí wá tẹ̀bárẹ́ lómi ṣe fọ́mọ kékeré ní gúnmú tó bọ̀bìnà ẹsẹ̀ ìwádìí iṣẹ́ tí ń ṣe ẹ̀ẹ́ríṣẹ́ rẹ̀ kó ṣe kókó ẹ kíyèsí oyọmọ yahoo lórí láti jẹ́ ọ̀nà yìí ọ̀nà tí fáwọn èèyàn ń gbà ṣe oògùn wọn a máa fò oògùn bọ́nú wọn a sì máa gbowó lọ́nà àwọn èèyàn láìtọ́ ẹlòmí agbárí agbárí kọ́mọ̀ nípa kọ̀ǹpútà ọmọ nípa tẹkinọ́lọ́jì lòun ó kójọ yóò sì máa fi gba dúkìá àwọn èèyàn lọ́nà tí ò lẹ́tọ̀ọ́ iṣẹ́ yìí ti bẹ̀rẹ̀ tipẹ́ ọ̀kẹ́ náà tó ipa àjọ jákẹ́kọ̀ọ́ ní 2006 ọmọ nípa kọ̀mpútà dáadáa ọ wá ń sàlàyé pé jẹ́ mọ̀ pé kọ̀mpútà tí ń ṣe yìí náà mo bá débi pé mo mà gba mútò ńlá wọ́n mà ti gbé mútò náà dépò báyìí ṣé mo lè lọ gbé mútò náà bí lọ́gbìn lè lọ gbé ọ̀sẹ́nìkan tí ó mú mi gbogbo bó ṣe dépò kí n tẹ̀lọ́ jẹ́ nìkan tó pé ń parí gbogbo ètò tí wọ́n gbé mútò fún mi ni ọ̀nà ọlọ́gbà rí mútò náà nígbà tó tẹnubọ̀ nígbà náà táà ọ̀tí ẹ̀ tí mo ń ká ń pè ní yahoo plus yahoo kìíní kan lónìí gbogbo wa là ń sọ pé àà ah, ọ̀nà haramu lélẹ́ yóò ọ̀nà haramu lélẹ́ yóò kátó wá sọ pé bó ṣe wá gbòde lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ni wọ́n ń ṣe tó sì jẹ́ kó burú púpọ̀ kan nínú àwọn nǹkan rí táwọn yẹn ń ṣe tó ń gbà rówó lónìí tí àgbáyé gbé sí ètò àgbáyé lónìí òun náà ní kó rówó díẹ̀ ọ̀dà sórí nẹ́ẹ̀tì tí ẹgbẹ́ ńgbà tó bá dà sórí nẹ́ẹ̀tì yìí ihun tó máa sọ ni pé owó wọ́n lágbáyé tọ́wọ́ ẹgbẹ́ pàǹsì lówó rẹ bá lóòkè jù ọ̀sẹ̀ owó ìfi pàǹsì owó yóò tún máa lọ yóò tún máa lọ yóò tún máa lọ ó lè jẹ́ pé láàrin wákàtí méjì tàbí wákàtí mẹ́rin tàbí wákàtí mẹ́fà tàbí níbi ọjọ́ kan yóò tún di pé dọ́là ni ó tún lóòkè ó tún sẹ́ sí dọ́là yóò tún máa lọ ó tún lè yá láàrin bí wákàtí mẹ́rin tàbí wákàtí mẹ́fà tàbọ́jọ́ méjì tàbọ́jọ́ mẹ́ta ó lè di pé sí sẹ́fà òun ni ó tún lóòkè ó tún sẹ́ sí sẹ́fà báyìí ni ẹlòmíì ó lè pé 200,000 naira láàrin oṣù méjì ó lè padà dé 5 million mọ́ lọ́wọ́ àwọn ọ̀dọ́ tún ṣe léyìí nínú àwọn kẹta àwọn èèyàn ń béèrè ni pé sáwà náà lè ṣe ṣe léyìí tá a lè ṣe tó sì jẹ́ pé àwọn olùmọ̀ pé orí o kájínẹ̀ sí ẹgbẹ́ ogun ta ti ka lọ ihun tí ń dálé lórí náà ni pé iṣẹ́ ọwọ́ èèyàn téèyàn ṣe kéèyàn lọ́ọ̀ tà olóore fún yẹn ju kéèyàn máa ṣiṣẹ́ àlùmọ̀kọ́rọ́ yìí àlùmọ̀kọ́rọ́ yìí àlùmọ̀kọ́rọ́ yìí lójú àwọn èèyàn tí ń ṣe iṣẹ́ lòun náà jẹ mọ́ ẹni tí ń jalè yóò níṣẹ́ lòun náà ṣe òun ronú bóòrò wọ́n ṣe gbowó olówó ṣùgbọ́n òkùnkùn ní kùnkùn nínú ọmọ ha ọ̀nà àbòsí ńlá leléyìí gbogbo sẹ́tàwà náà bá ń ṣe tàbá fẹ́ jẹ́ kéèyàn bá wa òun ló ti tẹ́ ìyàwó yìí títí nínú ọ̀kẹ́nú àwọn tó pé ọ̀kẹ́nú àwọn ọmọ ìyàwó sàlàyé fún wa ó ṣiṣẹ́ yìí títí àwọn tó ṣiṣẹ́ yìí tó ṣiṣẹ́ yìí fún ó di pé àwọn náà padà sàtì gbogbo ẹgbẹ́ bá ti dé yọ máa rùn ni tọ́bẹ̀ ti dá nǹkan báyìí àwọn yóò mọ̀ lé mú ni pé kí ni ah kí ló débì òun kan àbí kí ní rùn yìí ìgbẹ́ ní rùn yìí ṣíṣe àrùn ní kọ̀ bá wẹ̀lẹ́ ẹ̀mẹ̀wá lójúmọ́ irun náà òun ní àwá padà rí bí ha kí ma wá lọ dáwọ́lé yìí bá wábò olóhun sí ní rùmọ́ ibá wábò olóhun sí ní rùmọ́ tó bá ṣe gbọ́ pé a ẹnìkan bẹ́ndì kan tó ikó lè báyẹn mú kó yóò ké sóńtọ̀ àwọn gbó lọ rẹ̀ nǹkan yóò ní kó débi pé ọ̀kan náà ọmọ ìyá wa ìsàlàyé pé wọ́n fi wá júwe rẹ̀ fún wọ́n júwe òun fún lọ́bá padà dípò pé òun ọmọ olúwo ní ọmọ ọ̀sẹ́yìn ni tẹ́lẹ̀ bá mú kó ó pọ̀ jù báyìí lọ ṣùgbọ́n ti dínkù ṣùgbọ́n bó ṣe dínkù náà tó gbogbo bí mo bá dé náà òun ni ìrun náà ó ní a lè mú kó fún lọ́ba dé kó ń tọ̀ ń wa ọlọ́jọ́ mẹ́ta nílùú sẹ́yìn yìí wọ́n bá ṣe ohun tó ṣe tí òun ó fi kó ṣùgbọ́n láàrin ọjọ́ mẹ́ta tó lò tọ́bẹ̀ ti di aago sùn padà ń ti ẹnu ọ̀sásùbá bẹ́ẹ̀ ni òsìn òkẹ́ ká òun ló sì gbóókọ lórí ọ̀nà ibi tí ń wájẹ̀ ẹ̀mù yìí ẹni yìí wá ń sàlàyé fún wa pé ó gbà wọn bẹ́ẹ̀ lára òun pé ṣé kí ní yọ lọ èlò lẹ́gbà àwọn bá tẹ̀ yọ lọ tẹ bá ti ní ten thousand tẹ mú wá ten ẹni ìlóhun tó ọ̀rọ̀ ìsọ fẹ́ ní pé ó júwe ohun mẹ́ èyí náà bá ti dákọ̀ 10,000 ẹlẹ́yìn ṣe mistake ní 100,000 wọ́n sọ 100,000 ní ah, síbẹ̀ ní 100,000 sọ igẹ́ kéré lójú ẹ̀ tó ti 100,000 sínú àkáǹtì torí pé nígbà tí ipá dẹ̀wò dé òun náà wà gbóòlà dẹ̀wò sí sọ́ọ̀fù ṣùgbọ́n pẹ̀lú àna ọlọ́run àdẹ́wò sọ́ọ̀fù ń tóótọ́ sọ́wọ́ tó fi sẹ́ ti ń ṣe é lẹ̀ ní òfin ilẹ̀ ìṣe ló ti jára mọ́ ẹni ìwá lòun pa sọ̀rọ̀ pé ah, ẹ máa ń jí lásìkò báyìí ẹ lọ sùn lásìkò báyìí kí lẹ́ ń ṣe gan-an lọ́wọ́ ni ah, hmm, àfáà ṣẹ́gbọ́ hmm, ẹ̀ já sí ọba sọ fún àfáà pé báyìí báyìí báyìí báyìí báyìí àà tẹ́tẹ̀ wà ní èyí gẹ̀ẹ́ ló jẹ́ sí àbúrú ṣẹ́tì ọ̀dá ah, àbá ìwọ̀n tí mo gbọ́ ní ẹsẹ̀ rẹ̀ bá ní ṣe lè nílẹ̀ ayé láṣẹ ká tó sọ́run pọ́pọ̀lọpọ̀ ọ̀dọ́ ṣe rí lónìí nù àǹbẹ̀lọ́n iṣẹ́ tá a ṣe bọ́kẹ̀ wọ́n balẹ̀ lé lórí tá a sì jẹ́ nìkan tí ipá jẹ́rìí jọ gbìyànjú kìyàmà tá a ní kábàámọ̀ pé mo ti wá wáyé yìí òun ni kọ́lọ̀ kó ju ìwà fún ìyẹn ló fi jẹ́ pé tá a bá ń gbọ́ sánàbí wa Muhammad sallallahu alaihi wasallam tí bá fi ń sàlàyé fún wa nípa pé iṣẹ́ ọwọ́ gan fúnra rẹ̀ bí kéèyàn máa jagun sójú ọ̀nà ọlọ́run ọba ni àwọn amọ̀túnmọ̀ rẹ̀ ń tòótọ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ṣiṣẹ́ ọwọ́ lónìí ní ṣiṣẹ́ lónìí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọṣẹ́ tí ń ṣe kèése pé ń jagun sójú ọ̀nà ọlọ́run ọba abẹ́lọ́ iṣẹ́ tàà ń ṣe ọlọ́run dákùnbà fàgbákà tí ó owó tàà ń ṣe dákùnbà fàgbákà tí ó gbogbo bá ti ń ṣe níwọ̀n ọba jẹ́ yálùbákà ọgùn yálùbákà tó pọ̀ jọ wọ bẹ̀ májì ádámù ká tó rí jẹ o májì ádámù ká tó rí mo májì ádámù ká tó rí o májì ádámù ká tó rí lò gbogbo bá halal táìkọ́ ní àláàlì ní dákùn tújúwe làákà ètò tó pọ̀ fún wa tí àlùbáríkà òfin fún ló ń sẹ́nà tó fi gùn fún àti olówó olúwàjọ́ máa lówó sí olówó olúwadáhùn jọ máa lówó sí o olówó olúwadáhùn jọ máa lówó sí o àwọn tálíkà nu wa lọ́n sọ̀rọ̀ dọlọ́rọ̀ àwọn tálíkà nu wa lọ́n dákùn sọ̀rọ̀ dọlọ́rọ̀ àwọn tó ti kọ́lé nu àfàgbáríkà sílé wọn àwọn tí ń gbélé mìíràntì dákùjá wọn ní olè kọ́lé láyé gbogbo àwọn tó wáyé fún wọn ralẹ̀ ọlọ́dàkùn tí wọ́n lè kọ́lé bẹ́ẹ̀ májì wọ́n pèsè ààrẹ wọ̀lọ̀ síbẹ̀ májì wọ́n gbókun wọn lọ́bẹ̀ ọ̀nà láìláìlọ́lọ́ bá náà tọ́lá وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين